100 million naira was paid and all that. Mm. From what he said, even some people in the military, yes. I, they, they, are, they are down there in the value chain of this kidnapping business or industry. You don't say? Yes, hmm. yes. The, the, the police and some other security agencies. They are beneficiaries? Yes, that's what we've been getting from, see, even the one that happened in, uh, in, in, in, uh, in Ogun State Mm. When a doctor and a nurse, you know, were abducted and negotiations were going on and all that, mm. some some members of the Nigerian police were fingered. Mm. So government should be careful even while negotiating. So you don't even have, you know, some of these because you might just I think it was Dr. Goodluck Jonathan that said Boko Haram members were in his government, though he didn't have enough guts yeah to push them out. Mm. Even in this government, we've also had things like that. Mm. And it has been said, I don't know where that came from, that look, any insurgency that lasts more than 24 hours. If Babangida that said that. There is a government hand in it. Yeah. It might not be the president or yeah. the governor. It might mm. just be some people working around them, mm. such that when you are releasing information, before the information gets to the public, it's getting to the camp of the enemies first. Mm. So mm. they, that's why mm. they hmm. need to be careful. Even while they go about this negotiation, it's good that Shegumi is the one negotiating. Mm. At, at least this time around, he's not asking that, oh, please pardon these people. They are not sinners. Oh, they are they are they are also agitators. Mm. That that that that. But now that is is coming, you know, to save these people's lives. Please let let let him continue to do this until we have those people released. Then the government can continue from there and do what they, they, they've not been able to do. But you see, the problem here, uh, before we quickly end this, is that um, is there not a possibility that when he negotiates successfully on this case, another mm. one won't come up tomorrow? Yes, that is. so that is, the man keeps there. No, that's the danger. That's the danger in allowing terrorists to dictate, mm. because once they once they take hostages, that's right. The, you you have to listen to them, mm. except you just want those people to be killed in in cold blood. Yeah. You just have to come down to their level to begin to talk. Yeah. And you don't. It's not the president that will go to their camp. Mm. Somebody, perhaps somebody not in government. It's it's it's a global thing that hmm. people mm. do. You have negotiators. I I can't I can't imagine myself mm. going to those people seeing them around with guns i don't know how i'm going to be able to stand and listen mm. perhaps my ears will be blocked even listening to them no. but if somebody has taken it upon himself i don't i don't i don't want to know any other motive that the man is having mm. but the government can stop it mm. from here now, but my, you must bring out those people first my final comment on this um, <laughs> and, that to do with uh, this school of thought <laughs> that if a minister or two ministers were part of those who were ah. abducted, um, they would have been, uh, well, well, the exchange will have taken place. In other words, release these ones for the minister. We do, have do, examples. Do, does that mean that there are some lives that are more valuable than the others? In Nigeria, yes. Mm. It's an emphatic yes. Mm. And uh, we have examples. Mm. Uh, there was a time, I think it was during Abobasanjo's administration. Mm. Uh, was it Yabo Anishulowo, maybe herself or maybe somebody related? Mm. They deployed helicopters immediately hmm. and started searching for those people hmm. until they were released. Hmm. Because the all chase those guys got, they didn't expect it. They had to leave the, the, the, the, old stage or the old stages behind. They ran. So what what is wrong that when you have a crime going on even armed robbery within the cities mm. the police they do not have the right equipment you, we, we've mm. seen we've seen live videos of yes. crime happening in america mm. and you see the police chasing them without endangering anybody's life on the ground hmm. they are there doing area view monitoring those people they they want to know where even when as they are crossing different states in america hmm. they are trailing them no through the fbi so why can't we have that kind of arrangement here why must we always wait mm. for days mm. people have been kidnapped look at the chibok girls the dapchi girls all mm. of them hmm. many of them will never get their lives back because we have a government that have placed more values on certain lives hmm. of course their own lives look hmm. at the number of security agents at, at government houses protecting the, the governor and his family, yeah. protecting the president and his family. And you leave mm. the majority of the citizens unprotected. I think that's what actually, like somebody said, is what gave birth to having a budget for delegates because the delegates want to collect their money <laughs> immediately because you know that these ones once they get there they won't take care of them. Uh, but they will also they, they will also lose the money at the end of the day. Let uh, them continue to collect. Are you telling me? They will lose it. Are you telling me? Right away from. Uh, uh, uh, the the train are just praying that someday these uh, passengers would be released uh, to their to their families. 2023 presidency. Let's go into politics now. Uh, personal ambitions jeopardizing Southwest's chances. That's uh, Shehu Sonny uh, saying that. former lawmaker of the People's Democratic Party who represented Kaduna Central, Central District. He has said that personal ambitions of politicians from the Southwest is jeopardizing the chances of the region producing the presidential candidate of the All Progressives Congress APC for 2023 uh, elections. Now, how do you see this assessment by Shehu uh, vis-a-vis the situation in the PDP right now, which surprisingly appears to have a better organized setup in choosing its flag bearer in the 2023 or for the 2023 uh, election? Well, he's very correct mm. uh, because um, I think he he's also qualified to say this. He's, he's been one of them. He's still one of them, and uh, because we because we know his own antecedents as mm. as an activist, even though some people are now doubting that because he also went in there and some things happened. Uh, but that's that's not where we are going. We are talking mm. about the statement he made, and I, am saying it's correct because even from what we can see, you know, there is mm. this thing about ambition. It's mm. either it's it is personal, or it is group ambition, mm. or maybe national ambition. I don't mean Nigeria. Maybe there's a Yoruba ambition an mm. ambition for the southeast the igbos mm. an ambition for the hausa fulanis for the ibibios for the efik people when you have that that is more controllable mm. then that group can push up the best amongst them mm. to lead mm. or to take that particular position they will promote and make sure that that person gets there yeah. without you know insulting any other tribe or nation hmm. but when you have personal ambition alone hmm. without carrying the group along it is dangerous hmm. and that is what is happening now you you, have Senator Ibukila Amosun. Yes. You have Tinubu. Yes. You have Oshibajo. Mm. You have uh, Fayemi, uh, Governor Fayemi in Ekiti. Yes. You have Borofis from Ondo. Yeah. And Dimeji Bankole. Mm. About six or seven of them. Mm. You have all these people, and none of them, everybody feels, so, see, I'm the best candidate. Oh, I have the structure. Mm. I am the only one that have an idea. Mm about how to move Nigeria forward. is mm. their right. Yeah. Nobody can begrudge them for having that kind mm. of ambition. Mm. But when it comes to what the group wants now, the group Yoruba, the group Nigeria, why not in the interest general for for for general good? No, maybe may, make your own ambition maybe subservient yeah. to the others mm. based on some terms. Mm you all, you should all have blueprints by now this is what i want to do for nigeria collect my own look at it is there any point of convergence can we agree okay i want to do free education i want to do this i want to do this. okay it's also in what you have okay can you please move forward then I i'll, I'll stay i'll stay behind mm. nobody will do that yeah. because yeah. it's just most of them personal, personal inter hmm. interest mm. Mm. and that's what politics is all about but if you don't if you don't want to play politics that that will be dangerous yeah. for the general populace you don't do this kind of thing mm. so let them let them continue to push but mm. at the end of the day what you are going to find is that it makes you weaker exactly exactly you become weaker mm. but when you go together yes you yes. you you come out stronger hmm. but are we saying that they should get this in their ambition no we are just saying that if they can think better and and support the best, but it's too late now it's too late because uh, money has been spent hundred million naira and somebody will not just walk back and some yeah. of them they, they knew why they were buying the fob that they were just there to negotiate yeah, yeah. what is in it for me mm. if you want me to drop my ambition what what what are you what are you promising if you want to if you win and you want to form your government see i have my own Uh, my, my, my own territories yeah. and i can give mm. you x number of votes and all that you know the people i carry around some of them don't even have that yet they, they are there just to add to the number mm. and that's what we find the studio lines are still open um, for those who might want to also contribute from, from, from, from home or from the office i'll take uh, this one hello good morning hello good morning good morning sir good morning mr thompson good morning sir good morning sir um, uh, yes, sir. This is Akintola Abiodun from Lagos. Okay, I thought so. Yeah, yes, yes sir. I want to react to the first uh, story. Yes. Uh, the first news. <laughs> Someone called and said that uh, the fact that uh, the government is negotiating yes. is not a sign that the government is weak. And definitely that is a sign of uh, probably successful government. Mm. If it is not if it is not this, it will be that. Mm. you understand? Hmm. That, that is just the fact. Hmm. You, can, you, you, you, you, cannot, you cannot stay in the middle. Yeah. In a developed country like uh, USA, I have never had something of such. Mm. So are you now telling me that a uh, sign of uh, negotiating with bandits is a sign that the government is strong or the government has become successful? Hmm. Hmm. Hmm. you understand? Uh, so the thing life is what than opposite. It's either you, it's either you do you belong to A or you belong to B. You can never be you can never be in the middle. Now, secondly, regarding the Southwest, uh, probably you know what I can see from that is that there is a particular thing about we eh, about us Yoruba. Yes. We are we are fond of being egocentric. <laughs> you understand? Yeah. We are we, we, we, we, we, we don't usually want to bow for probably for, for our boss and like the um, analysis uh, too much uh, sheep but too many i can't remember that particular uh, proverb mm. we actually know even even it's something that is analyzing we know a particular person that is the spinal cord of apc i don't need to mention that don't know anything. We, and, uh, we know, and uh, we know certain people okay. that uh, if uh, they contest for election, they will never win their local government election. Have a nice day. <laughs> Biodo, thank you, thank you, thank you very much. I don't much. know anything, no. <laughs> I don't know anything, no. Uh, uh, please. You know, I don't know somebody, their bone their flesh or their spinal cord. Somebody, somebody said that um, the perks of the offices, if you make them less attractive, perhaps uh, you have less people wanting to go into politics. The the, and, the, know, the price is always high. Mm. You know mm. the stake is too high. Yeah. For yeah. some people not to want to die there. Why yeah. do why do we have people that have been governors for yeah. eight years? Yeah. Mm. Then the next you've been in charge of an entire state with three senatorial districts. Yeah. Now because you still want to be part of government almost forever. Mm. You are retiring at the Senate yeah. where you just be in charge of one third of the state. Mm what are they looking for in your eight years have you not built enough people mm. you know to make sure that where where you have ended it it it it, uh, it is not out of place if a, a, a governor a former governor wants to be president yeah. but they want to go to the senate and some of them when they are old to that level they you see them sleeping at the national assembly. well um, it's very very unfortunate i must say very very very very unfortunate because the cross carpeting that we're having experiencing ah, right now is uh, it's unprecedented. That's another thing. Yeah, you know, it's either you give me. If you don't give me, I go to party B. And Jagba at uh, the eh, other party. And Jagba at the other party. That's it. <laughs> you, as, you if, know, as if people were not there before. And that is what is affecting the yes, structure of most of these parties. They have no principles. Somebody who has, been, who has been toiling mm. for many years and then all of a sudden somebody crosses carpet from somewhere mm. and they say give it to this person yes. about the people who have been in the party who have contributed to the party Remind me of this this this joke you know a, a, a young boy i've said it before on this program a young boy uh, approached his father and said daddy what do you call the person who leaves your party to join another party and the father said oh he's a traitor oh uh, you know and then the boy said okay daddy how about the person who leaves another party to join your party oh you know he's not a traitor he's a convert he's born again we, we have a presidential candidate now who in 2006 2007 left the ruling party joined another party went back to the ruling party joined another party and is back in that party. Mm. it's not their fault it's a fault is a fault it, of the followership. See, see, the movement. it's a followership. some people have tried three political you know. parties. <laughs> let me take one more call and then we'll take uh, the second and final uh, commercial break hello good morning oh. Hello, good morning. Hello, good morning. Right, we've uh, okay, he's come back now. Hello, good morning. Hello, good morning, Daddy. Good uh, morning, Mr. Frampton. Hmm? Good morning, sir. This is Gloria from Sorry, Ibadan. You're welcome, Gloria. Uh, when it comes to security of life and uh, property, mm. all hands uh, must be on desk. Mm. Every, every, anything, everything can can be applied. Mm. So we are not saying they should not negotiate. They should negotiate. But they should try to restore the glory of the Nigeria army, Nigeria security, to prove to us that they can do it. Mm. They should boost their morale. They can do it. This fight is not that difficult, but it's because we have the uh, people sabotaging efforts. Mm. So let us do it together. If it is prayer, let us pray. Mm. Then on the issue of the who will become the Eh, the, the, the flag bearer of APC. Anyway, hmm. we are we are waiting for the eh, eh, for the election, hmm, hmm, but we just pray that God should God will help us. Thank you. Thank you very much, glorious. Freshly pressed on Fresh 105.9 FM. We'll take a break. We'll be right back on the other side. tí pọ́ǹpì ló gbédè o. ẹ wá bá wa ra ọ tí pọ́ǹpì mega promo oṣù méjì péré ni fifty percent discount pọ́ńpì concept onílé ìfọkànbalẹ̀. gbẹ̀gẹ́ promo lélẹ́yìí o. fifty percent discount lórí ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ wa. ó ti balẹ̀ pẹ́pẹ́ plọti ilẹ̀ kan ní Màníyà. Bódẹ̀jẹ̀ plọti ilẹ̀ kan lágùn modern city. six hundred square meter ní níbi méjèèjì. one point three million naira la ń ta tẹ́lẹ̀. six hundred and fifty thousand naira péré ní báyìí o. ilẹ̀ wa tó wà lájìlá kan. one million naira ní tẹ́lẹ̀. báyìí ti di five hundred thousand naira péré. láàrin oṣù méjì ti fifty percent discount ti fi wáyé. april four. yóò wá sọ́gbẹ́jú fún ọdún yìí. ẹ máa bọ̀ lọ fisiti pọ́ǹpì. tó wà nọmba twelve àrẹ tẹ̀dó street àrẹ avenue new bodijà ìbàdàn. tẹlifon zero nine one five two two two two two zero five. àrẹ ti yín ọ́. àti gbèdé o tètè má jẹ́ kó lọ tán o kó ra tiẹ̀. tí pọ́ǹpì concept developer that cares. Nowadays, I find myself saying, "Oh, a whole lot because everyone would stop surprising me when my hubby does the dishes and prepare the kids for school before I wake. Oh, when my son arranges the house. Oh, and when my daughter makes me a cup of tea with three crowns milk. <laughs> mom. We've got you now and always with the low cholesterol goodness your heart needs to keep the rhythm of the family going. Three Crowns Milk. Healthy moms, happy families. Àwọn alùgbìn tó lùgbìn ló mọ́ṣọ̀run pàkùn tẹ́dé la fi mọ̀ pé ilé Ọ̀yọ́ bàjẹ́ Pàdéyẹmí ti ṣídẹ lọ. Ṣé bẹ́ẹ̀ mọ́ bá kú tójú òpó ẹ̀ bá dí a jẹ́ pé àkúrun ni wọ́n kú níran tiwọn bá fèrè mọ̀jò bá kú tẹ́nu sẹ̀ bá ń ṣọ̀fọ̀ a jẹ́ pé wọn ò rẹ́ni bá wọn dárò ẹni wọn tó lọ ni ṣé ẹni mọ iye àgbà ní sọ́lẹ̀ dàgbà nígbà àtàndáre bàrà lọ́ọ́ fi àlélẹ̀ sí ni gómìnà Ṣèyí Mákindé fi ní kí gbogbo wájọ ṣẹ̀yẹ ẹ̀kẹyìn fọba aláṣà tó wàjà lọ́jọ́ kẹrin oṣù kẹfà Olivet Baptist High School Ọ̀yọ́ Ni gbogbo ọmọ kóòtù òjìrì ó ti ṣẹ̀yẹ ẹ̀kẹyìn Fọláìwọlá tó wọ káàlẹ̀ sùn látàgò mẹ́wàá àárọ̀ kò sẹ́ni tí í ṣe é tán lọ́yọ̀ọ́ àtàndá náà ló gbà kó fọmọ lóde ọ̀yọ́ ni alówó lódù bí ìyèrè ọkọ̀ àbíbátù kìnìún òkè akẹ̀sán aborí ẹṣin báábá lọ́nà ọkọ̀ mu abìnrin ẹṣin tìkọ̀tìkọ̀ lọ́nà bàrà ikú kì í pọ̀ ọmọ kú àtàndá lórí bàrà lọ́sùn adéyẹmí ìgbò àtàndá ìgbò ọláìwọlá àtàndá adéyẹmí gbàjúre ibi ẹ bá wà ilẹ̀ rẹ o. ìgbìmọ̀ tó ń ṣe kò kárí ètò ìsìnkú ọba lámìdí adéyẹmí kẹta ló ń kéde Have you had breakfast this morning? I'm talking about a Kellogg's breakfast. It's tasty and nutritious, fortified with essential vitamins and minerals to keep you active and alert. Start your day the right way because breakfast time is Kellogg's time. APC governors meeting deadlocked as search for consensus candidate uh, begins. According to this report in the Punch, governors elected on the platform of the All Progressives Congress have begun the search for a consensus presidential candidate. The Punch reports that the first meeting of the governors ended in a deadlock. Now, something. let me ask for the opt in time. Is consensus democratic and is it permitted by the constitution? Well, um, in the constitution of the political parties, it's there. Mm. You know, from being political associations, they are now political parties. So okay. they have three ways of choosing whoever wants to run. Is it democratic? office. I'm coming. Okay. You know, they, is either you go by direct election. Mm indirect election, uh. which is the delegate thing that we talk about now. Yeah. Or you do it by consensus. Mm. They do that through affirmation, and uh, they choose their of the three. Mm. The odd one out is this consensus thing. Yeah. Because um, it is not democratic. Yeah. Yeah. They put it there. I mean, those who put it there are the people that see themselves as the owners of the party. Mm. Any political mm. party that is doing it. Mm. Because they want to lord it over the rest because there are really no party, you know, supremacy in this country. Because mm. if there's anything like that, you should have members yeah. who will be the ones funding the party. Mm. But everybody wait for them to be in government. Mm. And they begin to use government money to fund their own political parties. They use government vehicles to run campaign. They use our police mm. to protect themselves you know spending huge money they fly around this country using state funds that is what they enjoy you know so i think you know be, because they put some consensus there yes it's just to also take care of certain interests mm. many of these people are rent seekers they have no second address mm. they just want to be in government <laughs> so they know the persons they can put there that will you know, that will not give them problems problems in quotes maybe to protect their businesses, their political interests, and what have you. They put it there for that. But if we really want to help this democracy, mm. because we we only we've only been copying things in breach yeah. from the UK and from and from the US. Yeah. You you are, who is afraid of ele- an an intra-party election for Ex God's sake? Exactly. Who is afraid of that? Mm. Kudos to the PDP. Whether you you want to say they spend dollars or pound sterling we saw it on national tv delegate voting yeah they yeah. voted the ballot sorted counted mm. and they announced the winner now we are not hearing any noise mm. or the, maybe there was some people might still want to go for litigation because you know politicians are never satisfied mm. but eh, there is some at least we have some quiet in the pdp mm. now the apc wants to go through a dangerous route and mm. it's unfortunate it came from the president that because you have been allowed yeah. you know to choose your successors for those of you go, go, governors leaving after spending your second term mm. and those of you seeking second term you've been allowed to have the first right of refusal mm. do me the honor mm. of also choosing my successor now let me let me make this clear yeah. there is nothing wrong in a leader But the, ah. the, man who's who's choosing the successor, supposing yeah. he has been an abysmal failure. Eh, no, I, am I'm coming somewhere. Okay. Whether as a good leader or a bad leader, mm. it's not what I'm even saying. Yeah, you will be a bad leader mm. if you you don't have a good successor. Mm. It means you must have been mentoring somebody. Yeah. You must have been watching somebody, mm. and you want that person to succeed you. Whether it's um, it's for good or bad. It's not the issue now. Yeah. But there is nothing wrong in that. However, are you going to say because you want to choose your successor, you are not going to allow democracy to run? Mm-hmm. Why not promote your own successors and let other people promote theirs? That's right. Or their themselves to mm. say, look, I can do better, mm. Mr. President, even that the person you are choosing. Mm. But I I think the handwriting is already there on the wall. Yeah. The president wants to return from Spain mm. and is going to tell them that this is my preferred candidate. Hmm. Every other person, you can go and rest. Yeah. Then why did APC allow the jamboree of buying forms? Now, now there's Bab Zaleb here on our, and I find his comment very, very uh, invaluable, if you like. Uh, he says, "Poser, Bab Zaleb." Since Nigeria or Niger is using the USA style of presidential system of government, mm. please, why are the presidential candidates not put through series of televised public debates umpired by TV and radio stations <laughs> as a way of screening them publicly so hmm. we can assess them uh, for their suitability uh, for their suitability for the office of uh, the, the, the president. Uh, sorry, I'm, I'm, I'm coming now. I just lost it. I need to just make sure I end this. <laughs> uh, okay, I, I, got it now. now. now. so we can assess them for their suitability uh, for the office of president of Niger. You know, a good progressive way forward idea towards uh, year 2020. 23. I think we are not there yet. Mm. Um, mm. We are at the primary level. Mm. Not all Nigerians will choose the standard bearer for the political parties. If you are not a member of the party, you yeah. can't choose. Yeah. Yeah. Uh, yeah. So they are going to push out their candidates. Mm. Then opinion poll. That, that's what they do in the US. They do opinion polls. Yeah. And they know the two leading candidates. They can't bring everybody in. Yeah. In so, Nigeria, what we've been doing, we've been having four or five yeah. leading candidates you know so that you don't just bring everybody to the podium mm. and you have different tv stations also organizing it mm. even journalist group and all that organizing all these things so it, when we get there we'll do it but <laughs> let me let me also let me remind people that it has not been working for us in nigeria mm. because every president since 1999 mm. mm. have never attended any uh, debate mm. before they they won the elections mm. those that have attended have been losing because they will tell you that look the, the people that will vote they are not even they are not even watching on tv yeah. you will just go there and speak yeah. starting from mm. chief olusegun obasanjo yaradua well, all of them they mm. refuse to attend yet they now, won election so they will tell you why they need i think what we need to do is to codify it yeah. put it in the electoral act yeah well um, i'm going to take two callers but please I want you to restrict yourself to 30 seconds. I beg you. I beg you because we are, we are, we are pressed for time right now. I'll take the first one. Hello, good morning. Hello, hello, good morning, Uncle Yaju and uh, Samson. Now, quickly, um, <clears throat> the issue of uh, negotiating for terrorists yeah. is, is one of them. But more importantly, I had the opportunity of speaking with uh, um, a professor mm. who confirmed who confirmed to me that it is possible to get this without paying a cup of uh, or anybody holding anybody to any ransom. Look mm. at what happened in mm. in Borno State. Mm. Some people came. Listen, my uh, hold on. Now, some people came from U.S. Within 48 hours, they took their citizen away. They did not shoot anybody. They were not shot. Mm. They didn't pay ransom. 20 seconds Do you gone. Think the, yes. Yeah. Oh, sorry. Do you think the uh, uh, kidnappers just left them just like that? Mm. What did they use? Why don't you use the same method and get these people out of this uh, instead of being held at the jugular and saying that you should pay, you <laughs> release this and so on? <laughs> It's the willpower that is not there. Mm, yes. the, the, the, moral courage to do the right thing yes. is not there. Yeah the environment is thank too you. Con- eh, eh, con- eh, thank, thank, thank, thank, you. unfortunately, <laughs> because you've uh, exceeded your ah, time, we won't be able to take the last call. Our case is different. Yeah. They can't, they can't, they can't use the same system here mm. because the same set of soldiers you want to send there, or mm. the, because the U.S. Marine actually came, yeah. and they rescued that America, yeah. and neutralized, you know, the abductors. Yeah. You know, before they could even know what was happening, the the, the man was taken out, mm. you know, of of Africa uh, it's possible but mm. not with the kind of arrangement we are from what we have been getting from yeah. those mm. that, have, that have been released by abdu- they are, yeah. by kidnappers do, it's it's they've do, been having no. do we actually have a sincerity of purpose like the Americans? That's that's, that's why it. that's why I said uh, the will, yeah. the hmm. will to do it should from should, should come from the commander in chief, and that that will will percolate to the least person that is going to carry it out. N right now, I can't have a family member there and I'll say go and use American style mm. to, <laughs> to, go and free them. Well, I'm afraid uh, we are, we, are, we, are, we, we, we, are, we are done. We're done on Freshly Pressed for this morning. And those who contributed through phone calls, I say thank you. On Facebook, I also say thank you. Studio analyst Samson Akindele, God bless you, my Thank brother. Thank you for having me. God uh, bless Nigeria. Femi Alabi has been the studio manager on duty. I also want to say a big thank you to you. Uh, before I go, as usual, at the entrance of a gate, of a university in South Africa, the following message was posted for contemplation. Destroying any nation does not require the use of atomic bombs or the use of long range missiles. It only requires lowering the quality of education and allowing cheating in the examinations by students. <laughs> Parents die at the hands of doctors produced in such circumstances. Buildings collapse at the hands of such engineers. Money is lost at the hands of such economists and accountants Humanity dies at the hands of such religious scholars. Justice is lost at the hands of such judges. The collapse of education is the collapse of the nation. Arise, O compatriots. Nigeria's call obey. I am Nojo Adibute. God bless Nigeria and bye for now. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. You are to Fresh 105.9. Right out of the ancient city of Ibadan is 105.9 FM Ibadan. Ibadan. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. All right, it's another fresh welcome to a fresh edition of Fresh Port on Fresh FM 105.9. Ladies and gentlemen, it's Thursday morning. I have the pleasure to announce to you it's 4 o'clock again. In case you're still in doubt about what that means, it's time and time again for us to crisscross the length and breadth of the water sports. I tell you this for free. We're going to celebrate top stories making the waves in the water sport. Fresh FM 105.9. You know what it is. It is the Fresh FM Nigeria headquarters located in Ayefele Music House in Challenge area in Ibadan. Ladies and gentlemen, this station we keep getting popular because we have the formula to always make you this spectacular. You know, we will never, never decline to keep you inclined and abreast about the best news, making the waves in the world of My name is Olanyinka Latuberu. <laughs> hey, Mayor Sport is here, MOS Force of his name. I've reported for duty and I'm ready to lead the line, take the charge, talk the four cardinal points of sporting news stories. Uh, Drive around world of sports on a journey ride and a journey round. Because you know why? I have been commissioned by the station to do just that. On the show today, we're going to celebrate uh, crisscross the length and breadth of the world of sport. Let's get it started, ladies and gentlemen. Enough of pre-match formalities. Argentina extended their unbeaten run of games to 32 matches by cruising past Italy, the European champions, three goals to nil in the final in the finalissima 2022 finalissima argentina have won the 2022 finalissima after beating italy 3-0 at wembley stadium yesterday evening just the third ever edition of the match previously called the atemo franchi cup lionel messi Leones Kalonina, beg your pardon, side won the trophy for the second time after winning the last version 29 years ago. The match involves champions of South America competing against champions of Europe in a one-off tie, with Argentina winning the 2021 Copa America defeating Seleção Brazil in the final. I go to nil, and Italy coming out victorious uh, against uh, the Three Lions of England uh, the same stadium at Euro 2022 last summer on the night. Inter Milan striker Lautaro Martinez provided the South Americans with the lead in 28 minutes into the first half after being set up by Lionel Messi. Argentina then doubled the advantage on the stroke of halftime after Langel Maria, who appears to be edging closer to a free transfer from Paris Saint-Germain to Juventus.

getting the goal with an excellent dink finish. Italy's central defender Giorgio Chiellinen was one of the three substitutes brought off by manager Roberto Messina at interval, with the game being his 117th and the final car for the Azzurri. Ladies and gentlemen, Lionel Messi has won another international trophy for Argentina again. Three goals on a victory. It was emphatic, it was flawless, it was immaculate, it was a beautiful game at the iconic Wembley Stadium. Also, Talking about international matches, Ukraine have recorded a 3 1 victory over Scotland at the Abden Park to move through to the World Cup playoff final with Wales. The initial fixture in March was postponed, no thanks to Russian military invasion of Ukraine, and it has resulted in football in the nation has been altered, brought to an abrupt halt. However, the lack of competitive football and emotion strengthened the spillover would not deny Ukraine, who were deserved winners at Abden Park. While the opening stages of the contest was oddly contested, the visitors soon began to create better chances. And Scotland had to rely on their goalkeeper, Greg Gordon. You know what happens when your goalkeeper is winning the man of the match? That means that is huge pressure on your team. Away from that, they're talking about international games that went down yesterday. Felix Gian, the Roma wonder kid, scored his first international goal as Ghana secured a comfortable 3 0 home victory over Madagascar, India, opening qualifier for the 2023 African Cup of Nations. The 19 year old Roma forward set up the opener for Mohamed Kudus and early in the second half, and Afela Gien winning. Justin Totka swiftly doubled the Black Stars League. Osman Bukari netted Lekon forward to secure three points for Ghana in the group wheel match at the Cape Coast. The four-time continental champions suffered embarrassing group stage exit at the Nations Cup in Cameroon in January. Remember, however, they have secured qualification at the expense of the Super Eagles of Nigeria to play at the World Cup under coach Otto Adol, who has been confirmed in the role until the tournament in Qatar. Okay, let's celebrate the result of the games and talk about the fixtures of the game that will be going down later today. Scotland lost at the Upton Park against Ukraine, one goal to three. Poland defeated Wales in the UEFA Nations League game, two goals to one. Angola in the African Cup of Nations qualifying game defeated Central Africa Republic three two goals to one. Ghana defeated Madagascar three goals to nil. Libya won their game a goal to nil. Fixtures of the games that will be going down later today, ladies and gentlemen. Czech Republic against Switzerland. Ireland 97-45, Spain against Portugal, Israel against Iceland, Serbia against Norway, Slovenia against Sweden, Cyprus against Kosovo, Northern Ireland against Ukraine uh, against uh, Greece. Ladies and gentlemen, the media officer of the Oluyole Warriors is live in the studios of Fresh FM 105.9 and we're going to be discussing issues surrounding the Shooting Stars Football Club. Before I bring him to the MIC, let me give you a report of the Nigerian Professional Football League match 31 games that went across the country yesterday. The Nigerian Professional Football League NPFL match 31 fixtures were played across the country yesterday with some centers recording dramatic results. With the season already in its business end, ladies and gentlemen, let me confirm to you the results from Wednesday matches were crucial to the title race as well as fierce battle in the relegation zone in all seven home games victories, seven home victories, two draws, with a total of 23 goals were scored during the nine matches played in Port Court. Top of the table battle, Rivers United brightened their chances of clinching the league title with a 2 0 victory over Plateau United. Chijoke Akuneto became the man of the moment because of Ishak Kayode. National team duty far away in the US scoring two penalty kicks to give the pride of rivers uh, the deserve victory. Eyimba Football Club have uh, returned to the top four, hoping for a top three finish, a continental finish. When they defeated Sunshine Stars Who goes to Nina their Battleship Stadium, Muhammadu Diko Stadium was the venue. Katsina United hosted the Niger Tornadoes. Katina United won two goals to nil. Lobby Stars at the Upper Aku Stadium defeated the Harmony Boys. Kora United three goals to one. Aqua United goalless against MFM. Festus Allen is working wonders with the Church Boys. Gombe United defeated Atlan Football Club three goals to two at the Pantami Stadium. 3 seed Oluyole Warriors drew again at home. Second successive game, 1 1 against the Blue Skies of um, Remo Stars. Rivers United won the battle. They can sail. We are just waiting for their coronation as the new MPFL champions. Two goals to a victory against Plateau United. Rangers International in Oka defeated Wiki Torres two goals to win Nasra United two goals to one victory over Abia Warriors. Ladies and gentlemen, Tosin Omojola is in the live studios of Fresh FM 105.9. After the game yesterday, emotions rose again and there was some reported violence. Tosin, welcome to the show your listeners? Okay, uh, Tosin. Yeah. <laughs> Okay, let's just go straight to business because we are always pressed for time on the show. And welcome to Fresh FM once more. Yeah, thank you very much. Okay, the results. Let's talk about some issues surrounding and shooting stars. The reason why we are here today is to talk about so many things safety around the stadium and safety for the journalists to always do our job. They are our comrades, they are our colleagues. But first of all, what is happening in Shooting Stars? Two draws back to back against Remo, against the MFM, a game that everybody expected us to win because we won the reverse fixture in Lagos. And MFM are not having a good season, although they are resurgent under their new coach. And back to back draws against Remo Stars. And now we are closer to the relegation than ever before. Yeah, uh, I will really say what is happening now. I think uh, as per our home matches, I will attribute it to uh, ill luck, especially the game against MFM. You know, we were so close to victory. We were leading one nil until the last uh, few seconds, the other time when a mistake uh, in our defense line and uh, they were able to grab the equalizer. We were very unlucky that day. Uh, for Remo Stars game, I think, uh, thank God you were all there. You saw what happened. Uh, Our boys played out their, their hearts. They did their best. They were so determined to carry the day, knowing fully that we needed those three points. Very, very important for us. But unfortunately, I don't like talking about officiating, but we need to talk about this. The officiating was something else yesterday. Eh, uh, the officiating is always. You won't tell me shooting stars has not benefited from biased officiating before. <laughs> officiating is always controversial. world over in the world football. In Spain, in England, we have some teams that we say we don't want this referee to officiate our games. Apart from the officiating, what is really happening uh, for us to get results at home? Because shooting stars, there are fears. Yeah, I think, like I said, at times it's ill luck. At times, most of our matches this season, I will tell you, even at home, has been we've been, we've not been able to win due to of shit. Why? Why? Why? Why is we, it? Why is shooting stars? that is what we don't know. We go away. What we see, we come back home. If you talk about it, people will say we are giving excuses, but we know what we are seeing. I'm, what are you? Right what are you? Home. what are you suggesting? What? What we are suggesting? Is, I don't know. Maybe there is something wrong upstairs. I don't know. Is shooting stars? Are, are shooting stars in trouble? we are not in trouble we are just like other things i don't know why we are having this kind of uh, uh, uh, uh treatment i will let me put it that way okay. in terms of officiating oh. do you know something the man that handled our game yesterday habib gani gani from, from kano, state. state was the man that handled our game against gombe that ended goalless draw we all saw what happened. in in ibadan. in ibadan. why is the guy always coming back. we don't know. okay okay okay let's go away from that okay let's talk about the violence Toby Adepoji was assaulted yesterday. I saw videos. That is not good. That is not what we want to see in Ibadan. And this thing has been building up for some match days now. Violence, violence. There are reports that officials of the 3SC actually initiated or incited people to attack Toby. Can you what can you say to that? I will let me come in. I will say that that is not true. You know, when Toby, let me ask you a question. This is week 31. We've played 16 matches at home. Yeah. Have you ever had any issue with journalists? During our matches, we have up to 60, 70 journalists around, always. There has never been anything like that. So, what happened yesterday? Yesterday, you know, due to what happened during our game against MFM, after our match, when there was this violence, we took some drastic step for security. Even the game against Rangers, there was snippet of violence. but it was <laughs> it just getting bigger. See, what happens during our home matches when we play draw or our own fans bounce on us, not on visitors. Okay. Because they will protest that we are not doing well. That one is normal. Yesterday, our boys when but, we but it fighting, is not normal when it's getting violent. No, no what no, do no, you think? Violence, you, protesting against bad or Not that they, they they resorted to violence. Okay. No, no, nobody was touched. Nobody was beaten what they do is just chanting that uh, we are not doing well we are not that is not that is I mean, expressing their their feelings. Their displeasure. Yeah. Their displeasure. What happened yesterday? You know, we took some step. You were at the stadium. You were not allowed into the member, were you? Okay, that, go ahead. That was one of the steps we take. That no journalist should come in. Nobody. Let's stay at our place. Yesterday we have about seventy journalists. Why should it be one man that was attacked? At the spot where he was attacked, I was there. What, no, what, what, what no official shooting star was involved. So what really happened? Can you give me a, a, an account people, as the media officer of the club? People were agitated. People were frustrated. People were annoyed because of what happened. So we, we were trying to appease them. We so were what trying did, to appease what did them. Toby do that other journalists did not I do? Saw, other journalists were not there. They were at their right spot. Toby was where the, the entry to uh, uh, the dressing room, I mean, to the tunnel. Okay. And we have been saying it after match, everybody should leave because you don't want problems but I saw Toby I need our journalists need to do a kind of investigation problem between. and that's why you are here to shed light on, between, on this issue. no no no carry it out let me give you some instances in Ijebu Ode there was a problem where Toby exchanged blows with some officials of shooting stars. okay. anytime why is it that anytime Remo face shooting stars Toby will always be in problem. What What are you suggesting? That's I, why I, said I, we should, I, I, don't want to preempt. That you. is why we should. Are you pointing accusing figures to, to a fellow journalist? That is why I'm saying we should investigate. What was he doing while others were not there? What was he doing there alone? Even at that, I tried to protect him. I tried to help some fans. They wanted to attack me. I was holding them. See, at times. Well, oh, you're holding fans. I had to, because my colleague was on the verge of being beaten. I can't open my eyes to see that I had to protect okay, every journalist. Okay, okay, because of our time, let me ask you this question finally. What is the club intending to do? Because this is bad for the image of shooting stars. The results are not coming on the pitch of the pitch. What happened yesterday? We are still awaiting maybe a big hammer from the LMC because that, that was violence. The videos has gone viral. Well, le, le, then let me come in. What is this club doing? What we is club doing to educate the fans? We, violence is not what we want to see. We have been doing that But don't you think you should do more? Wait, let me tell you, we have been doing that. We are doing it. But let LMC work also on their part to stop frustrating and provoking people through march officials. Are you are you justifying I'm this not, violence? I, am not. I'm not. I'm not in support of what, lawlessness. What are you now saying? Wait, let, let, let, me land. I don't look. Care. I was in a worry. Let me tell you, one of the problem shooting stars we are having has to do with our home media on ground here. What they do, you listen to one side. Thank God you called me to clarify issues some have been going sending pictures in Owerri I was harassed. and you didn't say. why would I, I didn't I say, I didn't see anything we, we and journalists friends. were there well, I, I, wasn't the one that posted Toby's issue it was journalists did it journalists were there in Owerri they saw it. are you saying there is no synergy you are the media officer. You I be, don't know. Tosin wait. I are don't you, know. Tosin hold on you are supposed to be you are supposed to be the middleman. yeah that actually connects journalists yeah. with the club. You yeah. are supposed to be our colleagues. Why did you call me? Uh, in the first place. I, no, I was doing my job. That's we need to, we need to talk about this. To Some people have called me this morning. Some are, st are, still going to call me. That is how to do things. So it's like you are accusing journalists. You are saying uh, the LMC should address officials. You are not talking about the club. The club has no problem. I'm telling you. So it's the journalists and. The I'm LMC. not saying the journalists has problem. I'm saying things should be done the way it should be done. Wow. listening to one side going to the press is wrong when you see something ask what was the genesis of this problem okay why did this happen set your whole side of the story some were saying our general manager ordered uh, people to beat him general I, manager I wasn't in was, the picture at all wow he wasn't there i was there right but they said there are reports that there is a frosty relationship between the gm and toby i don't know anything about that's why i said you know i said something that investigation should be carried out you are a journalist let's find out why is it to be. all the time. all the time. Okay. journalists have been coming to cover our matches for God's sake. all over the country. we've never had anything like this in Ijebu the journalists were there he was the only so, one. so are you saying that Toby is must be left for maybe incited the fans or what are you trying to. there are some situations. I'm, look, I'm trying to get a sense look, from what you're look, saying. when you face a mob there are some situations that you need to run co for cover okay, okay, okay, okay. When people are angry, you don't. What if he was killed yesterday? Nothing will happen. Uh, no, it will not get to that. That is just it. So, you no, it will attack. not get. See, let me tell you something. We, they wanted to attack us. Most of them were saying we fix that match. We need are to you, run for cover. Are you, are you fixing match? Why should we fix match? Can you say somebody who is sick will be taking care of another another sick person? Okay, okay, Tosin, we, we we have to go. We have to go. What are you going to say to your fans? Journalists are scared of coming to watch your matches. Spectators, fans are dispirited. They don't like yeah. the display of shooting stars. Not good times for shooting stars. Yeah. Shooting stars are close to relegation, four points yeah. away from relegation. Yeah, let, let oh, or, me, uh, your job is getting more difficult. Special, I don't. I don't want to be in your shoes. <laughs> by the <laughs> special grace of God, I'm quite. I'm. I'm hundred percent sure shooting stars will not go on relegation. But I want to appeal to our fans. You know, yesterday I was busy appealing to them. Look, we are well don't let me say that on here we need to to be careful so our fans we are trying to educate them you can see everybody walking around you can even see the chairman fa the chairman shooting stars walking around to ensure please they should please calm down they should please. are you promising them that i will be upturned in results. by the Change. special grace of god we are not going down. okay thanks tosin thank you for talking to us. thank you for having me. Okay, it's a wrap on today's show. It's been a wonderful chit chat with the media officer of the Olioli Warriors shooting stars, Tosin Modular, coming on the show. My name is Kalatubero. Latuberu. your Sport is signing out MOS first of his name with a big promise that I will always still see you, you, you, you, and you around here, which is the sporting arena. You know what? Stay safe, stay out of trouble. No matter the matter, stay positive. God bless you, also. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM, broadcasting around the world. This is your number one radio station. You're on to Fresh 105.9. Right out of the ancient city of Ibadan is 105.9 FM Ibadan. Nowadays, I find myself saying, "Oh, a whole lot," because everyone would stop surprising me when my hubby does the dishes and prepare the kids for school before I wake. Oh, when my son arranges the house. Oh and when my daughter makes me a cup of tea with three crowns milk. <laughs> Mom, we've got you now and always with the low cholesterol goodness your heart needs to keep the rhythm of the family going. Three crowns milk. Healthy moms, happy families. Ǹjẹ́ o ti jẹ oúnjẹ òwúrọ̀? Mo ń sọ̀rọ̀ nípa oúnjẹ òwúrọ̀ Kellogg's. Ó dùn, ó ń ṣara lóore, ó sì kún fún èròjà vitamin àti minerals láti mú ara rẹ jí pépé. Bẹ̀rẹ̀ ọjọ́ rẹ bí ó ti tọ́ nítorí àkókò oúnjẹ òwúrọ̀. Àkókò Kellogg's ni. Àwọn alùgbìn tó lùgbìn ló mọ́sọ̀rùn pàkùn tẹ́dé la fi mọ̀ pé ilé Ọ̀yọ́ bàjẹ́ Pàdéyẹmí ti ṣídẹ lọ. ṣé bẹ́ẹ̀ mọ́ bá kú tójú òpó ẹ̀ bá dí a jẹ́ pé àkúrun ni wọ́n kú níran tiwọn bá fèrè mọ̀jò bá kú tẹ́nu sẹ̀ bá ń ṣọ̀fọ̀ á jẹ́ pé wọn ò rẹ́ni bá wọn dárò ẹni wọn tó lọ ni ṣé ẹni mọ iye àgbà ní sọ́lẹ̀ ẹ̀dàgbà nígbà àtàndáre bàrà lọ́ọ́ fi àlélẹ̀ sí ni gómìnà Ṣèyí Mákindé fi ní kí gbogbo wájọ ṣẹ̀yẹ ẹ̀kẹyìn fọba aláṣà tó wájà lọ́jọ́ kẹrin oṣù kẹfà Olivet Baptist High School Ọ̀yọ́ ni gbogbo ọmọ kóòtù òjìrì ó ti ṣẹ̀yẹ ẹ̀kẹyìn Fọláìwọlá tó wọ káàlẹ̀ sùn látàago mẹ́wàá àárọ̀ kò sẹ́ni tí í ṣe é tán lọ́yọ̀ọ́ àtàndá náà ló gbà kó fọmọ lóde ọ̀yọ́ ni alówó lódù bí ìyèrè ọkọ̀ àbíbátù kìnìún òkè akẹ̀sán aborí ẹṣin báábá lọ́nà ọkọ̀ mu abìnrin ẹṣin tìkọ̀tìkọ̀ lọ́nà bàrà ikú kì í pọ̀ ọmọ kú àtàndá lórí bàrà lọ́sùn adéyẹmí ìgbò àtàndá ìgbò ọláìwọlá àtàndá adéyẹmí gbàjúre ibi ẹ bá wà ilẹ̀ rẹ o. ìgbìmọ̀ tó ń ṣe kò kárí ètò ìsìnkú ọba lámídì adéyẹmí kẹta ló ń kéde Nowadays, I find myself saying, "Aww, a whole lot," because everyone would stop surprising me when my hubby does the dishes and prepare the kids for school before I wake. Aww, when my son arranges the house. Aww, and when my daughter makes me a cup of tea with three crowns milk. <laughs> Aww mom, we've got you now and always with the low cholesterol goodness your heart needs to keep the rhythm of the family going. Three Crowns Milk. Healthy moms, happy families. gbogbo ènìyàn ẹ bá mi yọ̀ ṣẹ̀ṣẹ̀ mọ sóríire <laughs> káàkiri àgbáyé ni wọ́n ń sẹ́librétì Michael Adede icon evergreen juju musician fifty years on stage celebration lecture ló máa bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday june one ọdún yìí ní nuj press center yaganku ambassadọ yẹmi farobi ló máa lecture thursday ní press night ní cac ilé àánú ọ̀fàkàlà expressway new garage ìbàdàn kátó wà fọbalẹ̀ lọ́jọ́ sunday june five ọdún yìí ní jọgọ center liberty road ìbàdàn níbi tá a ṣe kàgbà ti máa wáyé bẹ̀rẹ̀ látàgò kan ọ̀sán olùbàdàn ilẹ̀ ìbàdàn àtọ́ ní ilé ìfẹ́ lórí adé ọjọ́ náà alága àròtúnbọ̀ olùsọ̀lá adéwùmí aláṣẹ ikú ìtòrí ẹnàjì látẹ̀kọ́ àtòmínà bí bọ́ ẹ̀ṣọ́ tó ní evergreen musical company worldwide bàbá ìsàlẹ̀ ní kingston ní adé àti ọjọ́ náà kún ayọ̀ balógun olùfilọ́lẹ̀ àgbà àròtúnbà yọlá omiṣore dọ́kítà yín káyé fẹ́lẹ́ mú ẹ̀ Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. ìjà sọ pé. nítorí gbogbo tó ń jẹ́ mi láyà tó ṣe ń bà mí lọ́kàn. ilẹ̀kùn oore táwọn kan ti hàn tí wọ́n rò pé kò lè ṣe mọ́. bàbá ti ṣí mo ti já sọ pé. mo ti já sọ pé. ògo fún mẹ́ta lọ́kàn. mo ti já sọ pé bá mi kíjà kí ló fà ó. àti sọ pé gbogbo tó ń já mi lára tó ṣe ń ra mi lọ́kàn. ilẹ̀kùn oore táwọn kan ti tí wọ́n rò pé kò lè ṣe mọ́. Mustafa por Dámilọ́lá ọ̀rọ̀ mi dayọ̀ gbẹdẹmukẹ. ayé mi dayé iyọ̀ dayé ìròyìn ní yorùbá. yorùbá yorùbá yorùbá yorùbá tí ti dalẹ̀. àṣebẹ́kúfẹ́ lálẹ́ kan àṣelẹ́ ọ̀la máa tó. fẹ́ni tó mú garí sun àṣọ̀gbọ́n àjẹta chicken. mo ń gé mímọ́ rẹ̀ lọ́jẹ̀ mọ́gbẹ́ wa. ẹ wá bá mi gbégbá ọ̀pẹ́ tó ní fún jáde ló máa ń fi já sókè. Mama ti si ye. Mo ti jẹ sun mo dúpẹ́. Mm, bàbá aláàánú mi ìwọ ni mo máa sì títí ayé. Jésù tó nà mí jẹ́ ojú mi nù kúrò pàmí lẹ́rìn ẹ̀yọ́. fọ̀nà mi ó gbé mi ga mo sọ pé. sọpẹ́ ó ti já sọpẹ́. ó ti já sọpẹ́. ẹ bá mi ké aleluya. ó ti já sọpẹ́. Mm, mo dúpẹ́ olúwa mi. ìwọ tó já mi láyà tó ṣẹ̀rù ìbàdàn kí ni so fresh fm nìbàdàn. ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹlẹ̀ káàkiri lẹ́wà láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòde o ẹ dẹ́kun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. bóyá ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ ó ṣe bómi la kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh ìròyìn ilé wa tó jáde fún tòní. ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé. ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM ajá balẹ̀ lórí Fresh FM. ajá balẹ̀. adúpẹ́ o ọjọ́ kejì oṣù kẹfà twenty twenty two déètì onínú ẹlòmíì ò tiẹ̀ mọ̀ wọ́n ti àwọn kan ti fún mi ló kọ o mr calendar <laughs> mr ago alago sísọ of africa kò sì máa wo abalade salami ọwọ́ yín náà la dé sí ní rédíò nàìjíríà hmm. ti ṣe kí n pè ní training grand fún gbogbo agbóhùnsáfẹ́fẹ́ nàìjíríà ara ń tẹ́ fi kọ́ wa nínú ìlànà ṣe yìí méjì mẹ́ta ni aago déètì àti station tó o ti ń ṣiṣẹ́ ọmọ dákọ ẹ̀ lálàfíbọ̀ láàrin ètò. bọ́ ọ bá sọ̀rọ̀ wọn lè ní tẹ̀sán wo làwọn à ń gbọ́ nísìn ńgbà tó o bá ti kùnà láti dákọ̀ station sáàrin ètò láti ṣàlàyé ara rẹ ni. ẹlòmíín lè ṣẹ̀ṣẹ̀ mọ́ gbọ́ fúngbà àkọ́kọ́ ó ṣẹ̀ṣẹ̀ tí rédíò ní fúngbà àkọ́kọ́ aago sọ báyìí báyìí báyìí. òní sì ni ọjọ́ báyìí báyìí òní sì ni ọjọ́ báyìí ló bá parí wọn ò ní sọ pé ǹjẹ́ ọ̀rọ̀ jẹ́ ta kó mọ̀ ń gbọ́ yìí. <laughs> àbọ̀dípò eléyìí o ọmọ ọlọ́run yọ̀ǹda iṣẹ́ fún wájúra wa lọ kásádùpẹ́ kásádùpẹ́ adúpẹ́ tèmi. o mo dúpẹ́ tiẹ̀ o mo sì <laughs> dúpẹ́ ara mi mo dúpẹ́ fresh fm sọ ọmọ tí ń jẹ́ professionalism eh. nurtured yes. by experience. ọ ti gbà. ṣe èbó ni. ọgbà náà ni. pé ìmọ̀ ìjìnlẹ̀ àti ìrírí tá a fi sọ̀pákù tẹ̀lé ìlànà akọ́ṣẹ́mọṣẹ́. Hmm. ó deep. ó deep púpọ̀. wá ọ̀rẹ́ wa. ọkùnrin yóò gbéra ni. yóò gbé. ẹyin ẹ bá mọ sọ Fẹ́mi Alábí. òjò pa eégún wọlé lánàá òde ọ̀dà. òde ọ̀dà lánàá. Ah, ẹsẹ̀ bàtà kan mọ̀ mọ̀ bọ̀ kúrò ní stadium ní gẹ́gẹ́ wá wà náà dáa wá wà. gbàrẹ́ mọ̀ wá náà wá wà náà dáa o. yọ ọ̀dà kan mọ̀ ní tiẹ̀ ṣé wọ́n mọ̀ nípa bọ́ọ̀lù ni sọmọ wá wà tó mọ ọ̀sẹ̀ tí wá wà tọrọ ra sọ drọ́ọ̀n sọmọ ọ̀sẹ̀ tí ó ń ṣe fún shooting lọ́wọ́lọ́wọ́ yìí. rẹ́mọ̀ ti fò sí ipò karùn-ún shooting ọ̀wá kúrò lórí ipò kejìlá ètò ah! túmọ̀ sínú àwọn ẹ̀yin wọ́n wá gbá bọ́ọ̀lù kúrò lọ́nà fún mi ní bọ́ọ̀ bá níbí lọ. ọ̀dà mo wá pa ẹnu mi pọ̀ mọ́ ẹnu àwọn bàbá bàbá tí ọlọ́run ń gbọ́ ìpè wọn tí ń gbé kọ́ọ̀lù wọn bí àwa yìí mo ní ogun relegation nínú ayé shooting ah ogun ọ̀run kò jóná. kò wá ní rí bẹ́ẹ̀. kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. kò ní rí bẹ́ẹ̀. result yà náà da. ìgbà tí wọ́n bá lọ sí Uyo lọ́sẹ̀ tí ń bọ̀ àwọn òyò bọ̀ ni ní ti dídá ni o. torí kó mọ̀ jẹ́ pé wọ́n òyò bọ̀ pẹ̀lú tòun mọ̀ sọ bọ́bọ̀ la. wọ́n òyò bọ̀ ni wọ́n lọ bá dàkádà àbí kí ni ẹ mọ̀ pé àwọn agbábọ́ọ̀lù bẹ̀ wọ́n. wọ́n rí ọ jẹ́ kásá ti lù wọ́n lálùbami torí ipò kọ̀bà òle tí sutin wà ní ìsìn yín wàá yin ààwẹ̀ àti àdúrà fúnra mi torí ìfẹ́ yìí tí mo ní sí sútì. ìfẹ́ kọ́ bẹ̀rẹ̀ ní ìsìn ní ìsìn láàárọ̀ yìí. let's covet mo ti á bẹ̀rẹ̀ báyìí. tí bá gbọ́ tí kinní bá tó horu lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ṣe lè ṣe lè. ẹ no ah. sáré ni sàárì wà á lélẹ̀ mo fi jẹ sàárì àwẹ̀ ni. torí àwẹ̀ fẹ́ ọ̀fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ báyìí yìí sì jẹ ní ládàá so mo gbọ́dọ̀ jẹ sàárì so o ṣeun. Ah! èmi mo tún kọ́ ọlọ́gbọ́n yìí o ẹ já mọ́ ọ lọ ságbo tí ìròyìn tẹ́ rẹ wà ní iṣẹ́ rẹ dákọjọ́ wọ́n ní stadium lánàá mo gbọ́ èmi náà àwọn èèyàn sọ fún mi. ẹsẹ̀ bàtà kan mú mu délé o ní kàṣàgbó à. àwọn èèyàn tó mọ ìmọ̀ ìjìnlẹ̀ aré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá sọ pé ìyànjẹ́ ìpọ̀ fún sútì pé wọ́n yan sútì o. ẹ wọ́n ní rẹfúrí nì wọ́n wá ní eléyìí wọ́n ajá sí pé akọ́ṣẹ́mọṣẹ́ oníròyìn aré eh, yes pé wọ́n sá lu ọ̀rọ̀ sádìjà nípa oníròyìn ó ṣáàdì tí ibi tí wọ́n ti ń lẹ̀ nǹkan wọ́n tún lẹ̀ nǹkan mọ́ àwọn sọ́jà àti mọ̀fótì mẹ́mẹ́ ah. làwọn eléyìí ń bá bẹ̀ kẹ́kẹ́ kúkú kẹ́kẹ́. àwọn èèyàn ọ̀fọ̀n mu ẹ lẹ òkúta mọ́ mọ̀fó wa kí ló dé tẹ̀ mọ́ gbá líìgì yín báwọn láfíríkà náà ah sorry kí ló dé tẹ̀ mọ́ gbá líìgì tí yín báwọn nàìjíríà náà. líìgì èmi ò ní tíìmù ní ọ̀dọ̀ yín ní àyè. irọ́ ni o. mayu lèmi sì wá. mayu mayu for life ni mo wá. bó ti wò ó rí mọ union. ma uniform ọláìfo. yá ka ìròyìn tó <laughs> sí wàhálà. èmi ọmọ bẹ́ẹ̀ sí ìwọ́nu èmi ọmọ bẹ́ẹ̀ sí ọlọ́nu ìwọ́nu sútìnù ìwọ́nu láti inú oyún ìwọ́nu sútìnù. Mm. <laughs> ọlọ́run kọ́ dá kọ́ ṣàánú wa ọmọ bá a dóòlà gbogbo wàhálà lórí pápá o. Mm, ṣùgbọ́n gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ nǹkan àtijú ló ṣẹlẹ̀ ní olólùfẹ́ eré bọ́ọ̀lù eh, yóò dáa kí wọ́n máa na sùúrù sí lọ́pọ̀lọpọ̀ ìgbà mm. yóò dáa fún wípé ẹkún lọ́ba kun wá ah, ah, ẹkún lọ́ba kun wá gbogbo gbogbo ìgbà náà kọ́ ni ọjà sí kanra ni ìbéèyàn bá jẹ́ fáǹsì tí wọ́n sì ń yàn jẹ lójú ayé rẹ̀ tí wọ́n tún fi hàn nílé ogun àgbékanimọ́lé. ṣe é bẹ́ẹ̀tì ni àwọn èèyàn ti bẹ́ẹ̀tì gbogbo ẹ̀ bá ti bẹ́ẹ̀tì náà ní fi lè kankan kan báwọn àwọn èèyàn ti bẹ́ẹ̀tì àwọn ti bẹ́ẹ̀tì àwọn èèyàn ti bẹ́ẹ̀tì bísí ọ̀nà mfm parí. a máa jẹ pé lásán ni ìwọ náà tẹ̀lé máa ń yù. làwọn ìwà dẹran yíyí mọ́ wọn lọ́wọ́. ọmọ tí ìwọ náà máa kólé máàsì máa ń yù ni. ṣé máa yù. bẹ́ẹ̀ ni àwọn lẹ́gìtì ni. nbí twenty ọdún twenty twenty two mm. eh, twenty twenty ọdún méjì ló kó didi owó oṣù rẹ lé eh, mọ yìí ó ni. njọ náà ni ó sì win ni. wọ́n ná. wọ́n ná o wọn ò lè ná o àwọn ò lè sí mú. wọ́n ná lọ yáwó lọ́wọ́ mi padà lẹ́yìn pé wa èlò mo rí káwùsù òfin parí. kéésì ti máa yú lọ́jà wa ọ̀yà wa <laughs> owó máa yú kọ́ owó máa yú kọ́ ẹ̀kọ́ kan bí nǹkan bá fẹ́ yíwọ́ ẹ gbà kó yíwọ́ ọwá bẹ́ẹ̀ nù. ok ọwá bẹ́ẹ̀ ni. irú ta náà náà ọwá bẹ́ẹ̀ ni. ọwá bẹ́ẹ̀ ni ọlọ́run ó mú gbà da padà fún shooting the punch Vanguard àti Daily Sun àti Nigerian Tribune lọ́wọ́de lóòrọ̀ tòní gbalẹ́nu mi ọ̀sọ́dún orin awo ẹ kò í ṣe gbalẹ́nu mi ọ̀sọ́dún ìròyìn kò sọ̀rọ̀ awo kankan bẹ́ẹ̀ ní ìṣèjú pé wọ́n ní ọwọ́ tí Buhari gbé yọ hmm fún àwọn tó ti fẹ́ díje nu ẹgbẹ́ òṣèlú APC hmm. wọ́n ní ọwọ́ wọn bá wọn lẹ́jẹ̀ mu hmm. ó sì ṣeé ṣe kó jẹ́ pé àfàìmọ̀ kó má fọ ẹgbẹ́ wọn hmm. àfàìmọ̀ kó má fọ ẹgbẹ́ wọn wọ́n ní àwọn kan wá sọ pé ẹni àfẹ̀yìntì bí ọba yẹ wíwí ní wí ààrẹ ẹ bá ti sọyún fún wa tẹ́lẹ̀ ẹ wá ní kùkù kẹ̀kẹ́ tá a wá ń ṣe tá a wá ń lọ rè gba fọ́ọ̀mù tá a wá ń forí sọ gírí káàkiri pé mo wá hundred million mo fẹ́ gba fọ́ọ̀mù ẹ bá ti sọ fún wa kámọ́ wulẹ̀ sí yẹn yẹn ń ṣe kan káàkiri wọ́n láwọn kan lè fọ̀hún àwọn kan fọ̀hún àwọn kan sọ pé all right wọ́n jó lọ́mọ wẹ̀yìn rẹ̀. hundred million sì yàtọ̀ sí hundred thousand. àwọn yàtọ̀ wọ́n wẹ̀yìn bá tẹ̀ ní sè ibi your life will never well, remain the same. ìfàyà <laughs> <laughs> níta gbangba Vanguard fún tòní Àtìkù ni eh, àwọn ṣetán o láti dóòlà Nàìjíríà kúrò nù bàṣàbàṣà. No àtijọba rándandan tí ń ṣe é lé nàìjíríà lórí àtìkù lọ sọ ọ nóbi mi o ìwé ìròyìn Vanguard fún ti ọ̀rọ̀ òní lọ́kọ̀ ṣe wá ráwọn tí ọ̀rọ̀ APC gbèrú tí wọ́n lẹ́nu dáadáa nu APC àmọ́ tí wọ́n ò fẹ́ lẹ́nu ń bẹ̀ mọ́ báyìí ni wọ́n ti sọ̀rọ̀ pé ah Buhari Buhari ohun tó ṣe ó dùn wá ohun tó ṣe ó dùn wá ohun tó ṣe ó dùn wá láti pé ìwọ lọ fẹ́ fa hmm. olùdíje tí ó tọ̀sẹ̀ bọ́ bàtà rẹ̀ kalẹ̀ successor ah kódà o táwọn kan lọ fi yàn àwọn èèyàn nú APC tán lẹ́nu ń bẹ̀ àmọ́ tí wọn ò fẹ́ lẹ́nu ń bẹ̀ mọ́ àwọn ni wọn sọ bẹ́ẹ̀ fáàrẹ̀ Buhari. ẹnìkan nu wọn náà ní wo ṣe wé tán. wé ṣe wé tán. kí ni túmọ̀ yẹn náà. ìwọ ló sọ ìwọ ló tu ìwọ ló sọ ìwọ ló tu. <laughs> wo ṣe wé tán hmm. àbí wo ṣe wé tán ni. o ṣe yí tán. Ah, ah, eh. o ṣe yí tán pé kí ló ṣe yí sí àbí eh, mo fẹ̀ ní brown bíi ẹ̀ o. ọ̀dà ju gbogbo ẹ̀ lọ Àtíkù náà ti sọ̀rọ̀ báyìí wípé a nílò gbogbo èèyàn o láti jáwé olúborí nínú ìbò ọdún 2023 hmm. èyí tí ọ̀nkàn ilẹ̀kùn yìí. gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ síta gbangba Vanguard fún tòní agbára iná ọba tá a fi ń tanná ní Nàìjíríà ọjà wálẹ̀ kódà kò fẹ́ tẹ́gbẹ̀rún méjì agbára iná ọba mọ́ báyìí o two thousand ó ti wà below two thousand megawatt ìròyìn kí ni jẹ́ poor supply ní wọ́n bá poor poor supply ó gbé ìbò màá mọ tí a bá sọ yóò ní ìsìn ìgbà tá à ń bú wọn. wọn bú wọn wọn kọròyìn pé power generation o supply mo rí wájú ẹ ìbò wọn òbí taratara yé mi àmọ́ ńgbà tábà fi débẹ̀ mm. yóò ti yé mi ìta gbangba vangard wọn kọ sí. èmi ò kò lè yé mi taratara ó bó ṣe sọ pé ọjà wa lè mọ fẹ́ pé mo wáyà já sí wáyà kọ iná agbára rẹ̀ gangan lọjà. bàbá abájá kọ́sá má jàlú lẹ́lẹ̀ wọ́n ní bí wọ́n ṣe fi òfin de ọ̀kadà <laughs> ní ìpínlẹ̀ èkó ó ti bẹ̀rẹ̀ ó ti gbéra sọ látànà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́kadà tí wọ́n ṣe hùn hùn hùn káàkiri lọ́nà àpápá hmm. wọ́n disappear kàbíyèsí. tínkà island wọn wá wọn wọlé wọn. kàbíyèsí lódùmarè. ìjọra ọlọ́kadà kẹ̀ hmm. ìgbé àfẹ́wé ọlọ́kadà kankan ọ̀yọ́jú o hmm. àṣé òfin lè múlẹ̀ tá a bá dúró tòfin. bàbá dúró tì tá a ṣe tán àti ṣàmúṣẹ. ẹn tí sábà máa fa pátì láòkó òbò èwo níjà pátì ǹjẹ́ kọ̀ọ̀kan mi mọ̀ ràn nù agunlanu. ọkọ ọkọ akọ ọkọ kan mi sí. Eh. ní sábà máa fa pátì ni pé báwọn èèyàn bá ti jáde tó nǹkan dìbò ara sísì máa fa abẹ́ èèyàn bá ti jáde tó nǹkan dìbò ni ọ̀pọ̀ àwọn èèyàn gan ọ̀gbà PVC eh? àwọn tó rẹ́gísítà àti gba PVC wọn lọ́ọ̀rì ègbà bí wọ́n bá wọn kó sí. wọn kò sí ìjọba lọ́rùn. àjọ INEC ní abatẹ eh, PVC káàdì olùdìbò bíi ogún mílíọ̀nù twenty million ni wọ́n ti kọ̀ síjọba lọ́rùn báyìí tí àwọn tó ní ọ̀wọ́ àgbà tọ̀ ẹ̀yìn ìta gbangba the punch ni wọ́n sì kọ́ sí. Hmm. Hmm. ok nínú ìròyìn kan tí mò ń wò níwájú mi báyìí ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti wá o ẹnìkan ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí èèkàn olóṣèlú nínú ẹgbẹ́ òṣèlú APC láti ìjọba ìbílẹ̀ Atisbo ni ó ní bẹ́ẹ̀ bá gbọ́ pé nǹkan fẹ́yìn jẹlẹ̀ ká APC ni ó ṣeé kí APC ọ̀fẹ́yìn jẹlẹ̀ nínú ìbò tí ń bọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ kí n ló ń tàn rí ọmọ ẹnu ìwé ìròyìn Nigerian Tribune. tọ ṣé a lè lọ tajà báyìí. bóyá. ó rí pé mo wà lórí aago àwọn èèyàn tí máa ń pè èèyàn hello hello this is kìnnì kan loan kìnnì kan eh. company eh, your relative Abolade Salami oh, oh, is owing oh, oh. the company the kìnnì kan you better do this kí ló fa threat náà Eh. ṣé mo mọ abọ́ládé tó gba lónìí eh, ìgbà tẹ́ eh, gba lónìí lọ́wọ́ ara yìí àwọn ni wọ́n ń pè mí o wò. pè mí bí ẹ̀mí rìn jòní ṣé nítorí rẹ̀ ṣùgbọ́n nígbà mo ti mọ̀ pé o ti di bárakú rẹ̀ kò jẹ́ ìwúlẹ̀ sọ fún ọ pé ńgbà ọba wọn ń bọ̀ akẹ́lẹ̀kùn lé yín ńgbà ọba ká wọn lára wọn bọ̀ àbáyé. wọ́n pè ọ ló kọ mi. wọ́n pè mí ni wọ́n ní bàbá Faleke o owó tó yá kò tí ì mọ ni mo wá mo wá èmi náà wá apáti àpèkélépè lẹ́ẹ̀kan. èmi náà kọ èmi náà kọ bí ara sí gbogbo ntí. kò sí apáti sọ̀rọ̀ mi. wọ́n á níbọ̀ ọba yá wọ́n lọ bẹ́ẹ̀ ni ó jẹ́ ń gbèsè nù lé. ọ̀gá ọ̀gá wa Yínká Ayéfẹ́lẹ́ àwọn tí mo gba lónìí ti pe Abọ́ládé o bó o láṣẹ rìn. wá wá o kò sáyé láti ru ẹrù tí èsè ti ilé iṣẹ́ o. wọ́n ti pa Abọ́ládé ẹyẹ àtàjà. ajá balẹ̀. ọlọ́run olúborí òkú iṣẹ́. bóyá o orí òkè àbílà mountain of fire amúlòkọ ìbàdàn ọdún kẹtàdínlógún àjọ̀dún yìí máa mi lù títí work of salvation apostolic church rosac worldwide ó tún ti yá o avila mountain of fire at seventeen ọdún kẹtàdínlógún orí òkè avila ti ṣe mi àti ṣe ìyanu ńláńlá ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ ìgbé bàbá àti màmá apostle Israel and prophetess Mary Olúborí irreversible blessings ìbùkún tí o ṣe dá padà la kò ní ìtọ́nu yìí o ó máa bẹ̀rẹ̀ mọ́ndé mẹ́ta ẹtì títí wọ sátidé june fọ́ ọdún yìí lórí òkè avila amúnukọ àkànná ròdì Ìbàdàn kọ̀sẹ̀ tó wúlò jojúmọ́ ní pàdé àdúrà ìtọ́ni àtàsọ́t tẹ́lẹ̀ sunday june five ní sinupẹ́ máa wáyé lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ ọ̀rẹ́nsẹ́ ọlọ́run àtàwọn gbajúgbajù olórin ẹ̀mí ló máa wà ń bẹ̀. fẹ́kúnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three four zero three seven two nine seven tàbí zero eight zero two three three eight one four one seven jésù ní tí rẹ̀ ó jájọ́ pàdé lórí òkè àfilà. ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyàn ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwe ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ ló bá mi ṣe ah. mo rù mọ́kúnlẹ̀ eh mo sọ̀láyọ̀ o pẹ̀rẹ̀ o pẹ̀rẹ̀ ló iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ aba mixture wọ́n wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ ẹ̀yin tó lóṣù ẹ̀kọ́ àdúgbà gotv boxing night ìpele àrùndínlọ́gbọ̀n gotv boxing night twenty five àkànṣe ẹ̀ṣẹ́ kíkan láàrin àwọn gbajúgbajà ẹlẹ́ṣẹ̀ lórílẹ̀‐èdè wa gbọ̀ngàn ìṣeré ìdárayá ọbáfẹ́mi awólọ́wọ̀ ló ti máa ṣẹlẹ̀ ní sátidé ọjọ́ kẹrin oṣù kẹfà àwọn ẹlẹ́ṣẹ̀ bíi samuel àpátárorò moses azeez latest ayọ̀bámi sodiq ọ̀yákojó pẹ̀lú wálé anífowóṣe máa wà níbẹ̀ láti dà yín lárayá kò dẹ̀ wá tán síbẹ̀ ọ̀lànìwájú larry king adébíyí solomon ìmọ́lẹ̀ ṣẹ́gun success ọ̀lànìwájú victor bennett jafar sulaiman àti bashiru kabiru náà máa wà níbẹ̀ ẹ jáde wá kẹ́ ẹ wá fojú lóúnjẹ kẹ́ ẹ sì gbádùn ara yín ẹ má jẹ jẹ́ kí wọ́n ròyìn ẹ̀fún yín o ó máa kẹ́dẹ̀gbẹ́ gotv boxing nine twenty five gotv lónígbàwó ètò pẹ̀lú àtìlẹyìn multichoice supersport flageye production zetaweb àti newsbreak.ng aago mẹ́rin ìrọ̀lẹ́ léré yóò bẹ̀rẹ̀ o owó ìwọlé two thousand naira fún ìjókòó ọlọ́lá one thousand naira fún ìjókòó gbogbogbò. And suddenly there came a sound from heaven as of a rushing mighty wind, and it filled all the house where they were sitting. It is Pentecost, Pentecost Sunday, this Sunday, 5th June 2022, from 10 a.m. There is going to be a new wave of the move of the Holy Spirit in signs and wonders upon all flesh through God's servant, Reverend Victor Bodiadiefa, at the Household of Faith International, opposite Shegelu Hotel, New Ife Road, Ibadan. Reverend Bodiadiefa has received the mandate for the impartation of the Holy Spirit for a glorious life. What are you waiting for? Come for your healing, deliverance, and miracles, for with God all things are possible. This coming Sunday, Pentecost Sunday, ìlú Ìbàdàn gbàlejò ìmọ̀lákọ̀tún eléyìí yàtọ̀ ní Sunday kìíní oṣù yìí Sunday tó ń bọ̀ yìí Pentecost Sunday pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run àlàyé Reverend Bode Victor Adeyefa nínú gbọ̀ngàn ìjọ Household of Faith International ní ìdojúkọ Ṣẹ̀gẹ̀lú Hotel New Ife Road Ìbàdàn láti dédé aago mẹ́wàá òwúrọ̀ iná ìmímọ́ yóò sọ̀kalẹ̀ pẹ̀lú agbára látòkè wá onírúurú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yóò ṣẹlẹ̀ nínú ayé ọ̀gọ̀rọ̀ ènìyàn It's Pentecost Festival and Revival come receive the fire and you won't be the same again. Jesus is Lord. gbogbo ẹ̀yin tó ń ta mọ́tò nípínlẹ̀ ọ̀yọ́ ẹ wá gbọ́ ó jẹ́ tuntun ní tabalóku tàbí tó kún bọ́ tẹ́ ta ó ti dòfin báyìí ká máa gbà sí ká ìjọba sára mọ́tò Oyo state board of internal revenue ló ń sọ ọ́ fún gbogbo wa káyà gbọ́. ọ̀rọ̀ àwàdà kọ́ o. ó ti dòfin báyìí fún gbogbo àwa tá ń ta mọ́tò lórí igbá. tàbí mẹkáníìkì tó ń gbé kòǹdodo sórí mọ́tò ta. tó fi mẹ́nì kọ̀ọ̀kan wa tó ń ta mọ́tò àtọwọ́dọ́wọ́ fẹ́ lómi. yálà tirẹ́là ni ọkọ̀ akẹ́kọ̀ọ́ ọkọ̀ akẹ́rù jíìpù káà tó e mọ́ bọ́ọ̀s. tó tún ní àlòkù ní tàbí tó kún bọ̀. ó di dandan two thousand five hundred naira péré. tẹ̀lé mara ta. kó mọ̀ wá dọ̀rọ̀ ńgbà tẹ́ bá fẹ́ ṣèwé táwọn agbófinró bá tẹ̀. Ah, yóò dára ẹ lẹ́bi. yóò sanwó ìtẹ̀nà yóò tún padà gàtí ti ìjọba. ẹni tá a ní o ṣe tó tó lòun ò ní ṣe tó tó tó. àìlákàsí ni o. ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ṣe pàtàkì púpọ̀. àjọ tó ń pawó wọlé ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀yọ́ state board of internal revenue ló ń kéde. àwọn alùgbìn tó lùgbìn ló mọ̀ṣọ̀run pàkùn tẹ́dé la fi ọ̀yọ́ bàjẹ́ pàdéyẹmí ti ṣí lọ ṣé bẹ́ẹ̀ mọ́ bá kú tójú òpó ẹ̀ bá di a jẹ́ pé àkúrun ni wọ́n kú níran tiwọn bá fèrèmọ̀jò bá kú tẹ́nu sẹ̀ bá ń ṣọ̀fọ̀ á jẹ́ pé wọn ò rẹ́ni bá wọn dárò ẹni wọn tó lọ ni ṣé ẹni mọ iye àgbà ní sọ́lẹ̀ dàgbà nígbà àtàndáre bàrà lọ fi àlélẹ̀ sí ni gómìnà ṣèyí mákindé fi ní kí gbogbo wájọ ṣẹ̀yẹ ẹ̀kẹyìn fọba aláṣà tó wàjà lọ́jọ́ kẹrin oṣù kẹfà Olivet Baptist High School Ọ̀yọ́ ní gbogbo ọmọ kóòtù òjìrì ó ti ṣẹ̀yẹ ẹ̀kẹyìn fọláìwọlá tó wọ káàlẹ̀ sùn látàago mẹ́wàá àárọ̀ kò sẹ́ni tí í ṣe é tán lọ́yọ̀ọ́ àtàndá náà ló gbà kó fọmọ lóde Ọ̀yọ́ ni alówólódù bíi ìyèrè ọkọ àbíbátù kìnìún òkè akẹsàn aborí ẹṣin báábá lọ́nà ọkọ̀ mu abìnrin ẹṣin tìkọ̀tìkọ̀ lọ́nà bàrà ikú kì í pọ̀ ọmọ kú àtàndá lórí bàrà lọ́sùn adéyẹmí ìgbò àtàndá ìgbò ọláìwọlá àtàndá adéyẹmí gbàjúre ibi ẹ bá wà ilẹ̀ rẹ o. ìgbìmọ̀ tó ń ṣe kò kárí ètò ìsìnkú ọba lámídì adéyẹmí kẹta ló ń kéde gbogbo èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀kú oríire. àjọ solution providers multi-concept resources limited pẹ̀lú àwọn ẹlẹ́yinjú àánú ti ṣàgbékalẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ lórí okùnfà àwọn àrùn àtọ̀nà àbáyọ yóò dá lórí àìrọ́mọbí àìsàn ojú bíi cataract glaucoma ìtọ́jú ẹnu àtẹyín tó ti dígbẹ̀ta àrùn gẹ̀gẹ̀ hernia fibroid àtàwọn àrùn míì àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà ti wà níkàlẹ̀ láti jàǹfààní àwọn ètò wọ̀nyí kò náyí ju ẹgbẹ̀rún márùn-ún five thousand naira péré lọ o àwọn àǹfààní gbé àwọ̀ ojú free reading glasses lọ́fẹ̀ẹ́ ẹ̀rọ ìgbàlódé láti fọ ẹnu tó di pẹ̀tà jíjá owó èyíkéyìí iṣẹ́ abẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe wọlé pátápátá àyẹ̀wò ìlera ọ̀fẹ́ fífọ okòólẹ̀ pẹ̀lú àjọ ọ́ṣíà fáwọn tí kì í ṣòṣìṣẹ́ ìjọba yóò wáyé ní sátidé ọjọ́ kẹrin oṣù kẹfà láago mẹ́sàn-án àárọ̀ ní Whitcourt General Hospital Complex Jelato bus stop Olodo Road wọ̀ fún Ìbàdàn fún àlàyé zero eight zero five six five six eleven thirty eight zero eight zero fifty six fifty six eleven thirty eight àlá àlàáfíà wa kò ní di fíafíà o. a ò máa pẹ̀lú ọpẹ́ sí ọlọ́run àti ìrora ọkàn ni akéde ìpapòdà màmá wa onínúure pastor mrs ọlánìkẹ́ ọmọbọ́láńlé adégbọlá tí gbogbo ènìyàn mọ̀ sí màmá àpèdáhùn pastor mrs ọlánìkẹ́ ọmọbọ́láńlé adégbọlá sùn nínú olúwa ní ogúnjọ́ oṣù karùn-ún ọdún twenty twenty two yìí màmá jẹ́ aláṣẹ àti olùdarí àpèdáhùn variety stores lọ́jà bódìjà nígbà ayé wọn. òbí ọkọ ọmọ ará ló gbẹ̀yìn màmá wa bẹ́tò ìsìnkú yóò ṣe lọ nìyí ọjọ́ kìíní oṣù kẹfà ní dédé aago mẹ́jọ òwúrọ̀ ní àkànṣe orin ìyìn ọjọ́ kejì oṣù kẹfà ní dédé aago méjì ọ̀sán ní àṣálẹ̀ orin onígbàgbọ́ tí ọjọ́ kẹta oṣù kẹfà ọdún 2022 ní dédé aago mọ́kànlá òwúrọ̀ ní ìsìn ìdágbére yóò sì wáyé ní Glorious Ambassador Prayer Ministry International tí a mọ̀ sí àpèdáhùn Kenan Parish Olúyọ̀lé Extension Ẹlẹ́bù ọjà Ìbàdàn. ẹ máa sùn láyà olùgbàlà olùkéde Prophet Olúbùsáyọ̀ Adégbọlá bàbá àpèdáhùn. wá wá wá Jésù wá jésù kan náà tó fún sarah lọ́mọ lọ́jọ́ ogbó tó la ojú bartolomeo afọ́jú tó jí òkú lásàrò dìde jésù kan náà ẹ̀mí àwọn wòlíì tó ń ṣiṣẹ́ ìyanu ní CAC orí òkè èkó yìí agbára tó ń jí òkú dìde tó ń sàgán dọlọ́mọ agbára tó ń tú ẹ̀rí fún gbogbo àwọn èèyàn tó ń tẹ̀sẹ̀ gorí òkè èkó yìí jésù kan náà ló fẹ́ ṣiṣẹ́ àmì àtìyanu nínú ìpàdé ọlọ́jọ́ márùn-ún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun ohùn olúwa jáde sí gbogbo àwọn àgàn láti wá pàdé ọlọ́run ìjọ àpọ́sítélì kristi lórí òkè yìí olúwa fẹ́ bú aṣọ àgàn lọ́rùn rẹ o fẹ́ kánájó ọjọ́ mọ́ndé ọjọ́ kẹtàlá sí ọjọ́ friday ọjọ́ kẹtàdínlógún oṣù kẹfọ ọdún yìí ìsọjí alágbára yìí yóò fi wáyé ní CAC orí òkè èkó yìí aago mọ́kànlá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ nípàdé àárọ̀ aago mọ́kànlá alẹ́ sí mẹ́rin ìdájí nìṣọ́ òru o ti pẹ́ tó o ti ń gbàdúrà wá kéré àdúrà nínú ìpàdé ọlọ́jọ́ márùn yìí ọ̀pọ̀ àwọn wòlíì àtolórí ẹ̀mí ló ń bọ̀ pásítọ̀ elisha o alalade chairman orí òkè èkó yìí ọ̀fẹ̀tẹ̀síkáyọ̀ CAC general evangelist pásítọ̀ ẹ̀sọ́ ọ̀ládélé president CAC worldwide jésù kristi ń dì ọ́ ní CAC orí òkè èkó yìí láti fàyè rẹ̀ ṣìyanu. ẹ̀yin alára mi ìròyìn ayọ̀ ti dé o ẹbí mi ẹ̀ pé kí ni ìgbáládùn tí ò lópin pẹ̀lú Funfair TV níbi tá a ti láǹfààní sí oríṣiríṣi live band tá a lè máa sọ̀dí kẹ̀kẹ́ sí níbikíbi tẹ́ ẹ bá wà lórílẹ̀‐èdè àgbáyé bákan náà lẹ́ẹ̀ fi ìpè ṣọwọ́ láti fi surprise àwọn èèyàn yín ní ìgbàkúùgbà tí wọ́n bá ń ṣe ohun ayọ̀ ó yá ẹ pe ọ̀rẹ́ ará mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ yín pẹ̀lú àwọn olólùfẹ́ yín tí wọ́n wà ní orí social media láti bá yín jó sí àwọn orin tùǹgbá pẹ̀lú naija hip hop pabambari ẹ̀wá rèé o ẹ lè ṣe fídíò thirty seconds láti fi bá àwọn èèyàn yín yọ̀ kí ẹ sì fi ṣọwọ́ sí wa lọ́jọ́ ẹ̀yẹ yín ọ̀hún kí a bá yín stream ẹ̀ live fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero eight zero nine eight nine five two zero zero zero tàbí kẹ́ ẹ tẹ̀lé wa lórí gbogbo àwọn social media handles wa at Funfair television láti fi jẹ ẹ̀bùn ìkíni lọ́fẹ̀ẹ́ lọ́jọ́ ìbí yín Funfair TV àjọyọ̀ tí ò lópin. ṣèṣàṣìwọ́n náà. irin a máa pín ní gbígbọ́ èrè ńlá ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a bá gbọ́ fòye kún yé nínú ìjíròrò láti paṣẹ ẹ̀mí mímọ́ àtúbọ̀ máa mú kíṣẹ́ ìránṣẹ́ rọrùn sí i kágbára ó kún agbára fún ni ni ó tún ti tákòkò rẹ̀ lọ́dún èyí ìpàdé ìjíròrò fún gbogbo ajé ìrere olùdásílẹ̀ wòlíì lọ́kùnrin àti lóbìnrin nínú ìjọ àpọ́sítẹ́lì ti gbígbé miracle camp ìkejì arákejì ọ̀pọ̀lọpọ̀ làwọn ẹni àmì òróró tóluwa máa lò níbẹ̀ láti mú ká tó ní ìmọ̀ kíkún sí i lákòókò ìjíròrò náà tó fi dórí ajínrere àgbà ìjọ yìí prophet ezekiel olúbọyọ ládèjì àti pastor s.o. ọládélé tí wọ́n jẹ́ ààrẹ ìjọ àpọ́sítẹ́lì ti kristi lórílẹ̀‐èdè yìí àti lókè òkun lọ́jọ́ kẹfà sọ́jọ́ kẹwọ́ oṣù kẹfà yìí níjọ àpọ́sítẹ́lì ti kristi gbogbo evangelist planters prophet àti prophetess ẹjẹ́ àjọlọ pàdé níkejì arákejì ká lè túbọ̀ ní ìgbéró sí i nípa ọgbọ́n ọlọ́run agogo arére kí ló fi dá mi dé ọmọdé àtàlàgbà tó fẹ́ tayọ. sunrise. tó bá ti ń ta kó o máa jẹ ni kò sọ̀rọ̀. kó owó kékeré sórí sunrise galaxy pm e awilo knockout cash out àtàwọn games tó lè ta lẹ́sẹ̀kẹsẹ̀ kó o jẹ́. o lè tayọ yìí lọ́tì lọ́dọ̀ àwọn aṣojú wa tàbí lórí ayélujára online website www.elotry.ng o tún lè download mobile app lórí website wa láti tayọ yìí lọ́tì lórí fóònù ẹ anytime anywhere ẹ fẹ́ darapọ̀ mọ́ àwọn aṣojú wa agent ẹ kàn sí website wa tàbí kẹ́ wá sọ́fíìsì wa ẹ tún lè pe nọ́mbà numbers wọ̀nyí zero nine one five two two six two six eight zero tàbí zero nine one five two two six two six eight seven email info at elotry dot ng we are fully regulated by National Lottery Regulatory Commission. elotry play responsibly play for fun. àwọn alùgbìn tó lùgbìn ló mọ̀ṣọ̀rùn pàkùntẹ́dẹ́ la fi mọ̀ pé ilé ọ̀yọ́ bàjẹ́ pàdéyẹmí ti ṣí dẹ lọ ṣé bẹ́ẹ̀ mọ́ bá kú tójú òpó ẹ̀ bá dí a jẹ́ pé àkúrun ni wọ́n kú níran tiwọn bá fèrè mọ̀jò bá kú tẹ́nu sẹ̀ bá ń ṣọ̀fọ̀ a jẹ́ pé wọn ò rẹ́ni bá wọn dárò ẹni wọn tó lọ ni ṣé ẹni mọ iye àgbà ní sọ́lẹ̀ ẹ̀dàgbà nígbà àtàndáre bàrà lọ́ọ́ fi àlélẹ̀ sí ni gómìnà Ṣèyí Mákindé fi ní kí gbogbo wájọ ṣẹ̀yẹ ẹ̀kẹyìn fọba aláṣà tó wájà lọ́jọ́ kẹrin oṣù kẹfà Olivet Baptist High School Ọ̀yọ́ ní gbogbo ọmọ kóòtù òjìrì ó ti ṣẹ̀yẹ ẹ̀kẹyìn Fọláìwọlá tó wọ káàlẹ̀ sùn látàago mẹ́wàá àárọ̀ kò sẹ́ni tí í ṣe é tán lọ́yọ̀ọ́ àtàndá náà ló gbà kó fọmọ lóde ọ̀yọ́ ni alówó lódù bí ìyèrè ọkọ̀ àbíbátù kìnìún òkè akẹ̀sán aborí ẹṣin báábá lọ́nà ọkọ̀ mu abìnrin ẹṣin tìkọ̀tìkọ̀ lọ́nà bàrà ikú kì í pọ̀ ọmọ kú àtàndá lórí bàrà lọ́sùn adéyẹmí ìgbò àtàndá ìgbò ọláìwọlá àtàndá adéyẹmí gbàjúre ibi ẹ bá wà ilẹ̀ rẹ o. ìgbìmọ̀ tó ń ṣe kò kárí ètò ìsìnkú ọba lámídì adéyẹmí kẹta ló ń kéde ajá balẹ̀.